ó pẹ́ pọ̀. bákan náà wọ́n ní iṣu sáwọn lélẹ̀ yìí o five hundred naira o sì ní kọ́ ọwọ́ kọ́ o sì ní five hundred lé wọn lọ́wọ́ òkú oṣù láì sọ̀rọ̀ kankan. là ń pè ní èwo lọ́pọ̀ méjèèjì ṣé níta tá à ń sọ̀rọ̀ ká tó rà àbí níta ìsọ̀rọ̀ bàbá ti ọkọ̀ bí five hundred lé lọ́wọ́ ìyẹn bá ń gbé five hundred eléyẹn náà ìwọ̀ fún òun ìgbà fún torí pé ìgbàdókè fún ọ mọ́nà òsìyàn ọ̀dàǹpátá kò eléyìí kọ̀ lọ́rọ̀ nu oṣù tó burú bẹ́ẹ̀. èwo lọ́pọ̀ sí ìta máa sọ̀rọ̀ ni àbí ìta ìsọ̀rọ̀ náà ìta máa sọ̀rọ̀ kí ló fà tó ti pọ̀ jù. ọ̀rà tó bá yẹ pé ìta máa sọ̀rọ̀ lọ́ba pọ̀ jù sí ìta àwọn sọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú àwọn kẹ́kẹ́ ò lówó lórí àbí ìta ìsọ̀rọ̀ ń bẹ̀ ló ní ṣe pẹ̀lú tí ò lówó lórí. èyí tí àwọn sọ̀rọ̀ ó ní ṣe pẹ̀lú tó lówó lórí ọkàn rà mọ́tò ní ìsìn wọ́n kẹ́kẹ́ wá mílíọ̀n ó ti da owó lẹ̀ ọwọ́ ń sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé pàlẹ́ ìfẹ́ wá mílíọ̀n ọkàn fún wa lórí ah àdáwọ̀ àtẹ́kọ̀ọ́ báyìí. èyí là láì ṣe kẹ̀kẹ́ báyìí pé wọ́n pè é tí wọ́n